náà àsìkò ti lọ́gán ṣùgbọ́n kí n sáré ṣàlàyé àwọn kankan táwa máa jòkó bó la ṣe máa jòkó táwa fẹ́ jòkó náà ó ní ìjókòó tí wọ́n ń pè ní aliftirash òun ni ká tẹ́ ẹsẹ̀ ẹlẹ́ àtẹ́ẹlẹ́ sọ́rọ̀ ní ìtàn pè ní kíni àtàwárùkù ó ní ìtàn pè na bí akíyàn kan bá wá display bá ṣe máa jòkó bí ẹ lè bọ́sùgbà kí n lè rí dára ẹjọ́ àwọn ìjòkó tẹ́mọ́ ń jòkó tẹ́wàá kírùn ẹ̀sùn síwájú ẹ̀fún aláyìn náà àwọn jókòó tẹ wọ́n jókòó náà ìjókòó tí ọmọ yàwá jókòó yìí ilé ni wọ́n pè ní kíní aliftirash wọ́n tẹ ẹsẹ̀ òsì ilẹ̀ wọ́n jókòó lé lórí àwọn mú ẹsẹ̀ ọ̀tún wọ́n fi àwọn ọmọ níka rẹ̀ lélẹ̀ tó dojúkọ kíbla wọ́n wá gbé kíní wọ́n gbé ẹsẹ̀ yẹn sókè ilé ni wọ́n pè ní kíní aliftirash mo rò pé náà ẹtún jòrò jòkó mi tẹ̀mọ́ ń jòkó lórí wọn èyí tó ṣe yìí ni wọ́n ń pè ní kí ni àtàwárùk àtàwárùk wọ́n mú awẹ́ẹ̀dì wọ́n gbé lórí kí ni ilẹ̀ wọ́n ṣe kí ni wọ́n gbé ẹsẹ̀ ọ̀tún wọ́n gbé sókè ayébẹ́ẹ̀kọ́ wọ́n wá mú ẹsẹ̀ òsì wọ́n tẹ̀ sí abẹ́ ẹsẹ̀ ọ̀tún tágbé sókè àtàwárùk lélẹ́yìí àtàwárùkù ní oríṣi mẹ́ta ló wà oríṣi kan ní ìtàn ṣe yìí náà ẹsẹ̀ òsì ẹsẹ̀ ọ̀tún tẹ́ gbé sókè yẹn ẹtẹ́hùn náà lẹ̀ ẹtẹ́lẹ̀ ẹtẹ́lẹ̀ bẹ́ ṣe gbé sókè yẹn ẹtẹ́ ẹtẹ́ aha eléyìí tán ṣe náà correct àtàwárùkù ní eléyìí náà ẹ̀rí pé wọ́n tẹ́ méjèèjì wọ́n tẹ́lẹ̀ ṣó ti tí wọ́n pè ní atawarruk so eléyìí ẹ mú ẹsẹ̀ òsì yẹn ẹ yọ jáde ẹ yọ jáde ẹ kàn yọ nù ẹ sí ìta lọ́hùn ẹ jòkó ẹ jòkó ẹ jòkó yẹn no ẹ̀yọ́ sí o ń ṣe lọ báyìí ẹ̀yọ́ sí báyìí ẹ̀yọ́ tán yanyan ẹmọ́jòkó lórí ẹ̀ ẹ fi síbi ìtàn yín náà mẹ́jẹ́ kí n wá ṣe tí mo sọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ So tabari èèyàn tí ó ṣe báyìí ó tẹ́ ìsìn nítàwárù ààrin tako ilé ó correct ṣe ó tẹ́ ìsìn èyí náà correct ìkẹta ó ní so ìkẹta èyí náà correct so anyone tàbá ṣe ní mẹ́ẹ̀ta yìí náà ni wọ́n pè ní kíni àtàwárù gbogbo ilé tí mo sọ yìí àwọn àdífẹ́ ń bẹnu Sahih Muslim so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ ìgbàwó la máa ṣe iftirash ìgbàwó la máa ṣe tawarruk èyí tó tẹ̀wọ̀n jù wallahu alam ó ní position alimamu shafi'i rahimahullahu ta'ala tawarruk a máa máa ṣe níbi ìrun rákà mẹ́ta àbí ìrun rákà mẹ́rin ìrun rákà mẹ́ta àbí ìrun kíni rákà mẹ́rin èyí tó gbẹ̀yìn tàṣáwùrù tó gbẹ̀yìn ṣàpé ìrun rákà mẹ́ta tàṣáwùrù mélòó mẹ́bẹ̀ méjì so tàṣáwùrù tó gbẹ̀yìn yẹn a ṣe tàwárùkù ń bẹ̀ ṣóyé ibi ìrun rákà mẹ́rin náà tàṣáwùrù tó gbẹ̀yìn a ṣe tàwárùkù ń tàṣáwùdù àkọ́kọ́ a ṣe ìfìtìráṣù ń bẹ́ so ìrun tí ó bá jẹ́ ìrun tí ó ní ìjòkó méjì ìjòkó àkọ́kọ́ ìfìtìráṣù ìjòkó ẹlẹ́ẹ̀kejì tawarruk eléyìí wọ́n bẹ́ẹ̀sẹ̀ lórí hadithi abu humayd as-sa'idi radiyallahu anhu náà títí ìfìtíráṣù ní ìyẹn hàn níbi àwọn hadithi àwọn mínú àwọn sàábà náà Muhammad sallallahu alaihi wasallam láwọn afáàmì fi prefer pé gbogbo orun yẹn ìfìtíráṣù ní káṣí ilé ni mazhabi Abu Hanifa Imam Malik wọ́n gbà gbogbo irun yẹn tawarruku ní káṣí lẹ́ni tó rí láì lórí hadithi Abu Hamid Sa'idi ṣùgbọ́n Imam Shafi láti jama'a méjèèjì so wọ́n wo pé tí Abu Hamid Sa'idi ẹni ìrun tí ó ní bí kíní méjì ni wọ́n ṣàlàyé orókóyé ṣùgbọ́n tá a bá rí nǹkan tó ṣe ẹni wọn ń gbogbo ẹ̀ kò sí ìtama àtàkì ẹ̀ lórí akọni sọ pé kí ni ó ṣe òfin tó wà áúlálẹ̀ yìí tó bẹ́tà ló ilẹ̀ tàbárí ẹ̀kan ní tó jókòó ìfìtìráṣù níbi tàṣáwùdó ẹlẹ́ẹ̀kejì mọ́lélé lórí mọ́dé àbí Abu Hanifa ni ọwọ́rẹ́ tó jòkó tawarruk níbi tàṣáwùdó ẹlẹ́ẹ̀kejì mọ́lélé lórí mọ́dé àbí Imam Malik ni ẹni tó wá ṣe bá ṣe ṣàlàyé ń sin olùmọ́dé àbí Imam Shafi ṣe so ìjòkó nìyẹn so iftirash tawarruk tawaruku ní oríṣi mẹ́ta iftirash oríṣi kan then ó ní tí wọ́n máa ń pè ní al-ikaa òun ni kí èèyàn mú ẹsẹ̀ méjèèjì kó gbé ẹsẹ̀ méjèèjì kó gbé sókè kó wá jókòó lórí ẹ̀ eléyìí ni lọ́tọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhu ipa lè jókòó eléyìí láàrin ìforíkanlẹ̀ méjì ṣùgbọ́n àfáà ní ó wọlé nìyàn àwọn afáàmì ògbà wọlé so jẹ́ pé tamasa máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ iftirash tawarruk iftirash tawarruk òní